Hello everyone, you're welcome to Edu Tafia Amipo YouTube channel, the best place for your news, entertainment and excitement. If this is your first time of coming to this channel, don't hesitate to subscribe to us and while you are there, please click on the notification bell so that next time when we drop any video, you'll be the first to be notified. Thank you so much and God bless you. ọkpaịka na nwicho dedete na sizin wamwererigbuto wata otie wodidadu wewe agbonayi e, avijima our four four four mother our great great grandmother our great grandfather they have already said they talk am ihe taa ihe na-agwe ohu na wara agbọn ma bie ọma mi ọdọ agbọn ọma bie ẹwọn mọ ọmi no bie ọtra no no no No bring it or one it down or um, me husband and wife we dey good we be say home we dey okay He go like to bring that home down Now person like a biker, person like a biker. why get so tired no you guys will no reason that uh, this woman way they always they come they preach they come they do this there's nothing he can offer to you guys Yes, because e They want e distract una. Una wey their mind, where God already created una mind made good. This lady want to distract your mind. You will, eh, a distraction come to you that is uh, God have already created your mind. A devil distraction come to you. My dear, your mind and the devil distraction is the same. Where were if ukone, if I ukone, where are they we bury her, bury Roma, and bury Joma. amudiano salobo onarigo beberiao umudiano salobo akiodigo ninue irabijo yan akiodigo nue odegberame odemi yafenu riri agwalo yan kienue bet egi rati ebo no mo omo kewu o egi je mu ebo gbomo ije kewu o ira kewu yan do mu ebo gbomo omo ni ori logo e ebere ayeya we nigeria e ovie ni ravije tiene oke bibia diene no tewebu eboni atiene ogwori e is disturbing her ya na itamawe sise bowe ebonania no he akpaye du egbere because there's no choice na ebonia ya akpajo egbere no way give away mm -hmm. Russell time money Just less set of witches. awazen kobokobo ọ̀daràn oh, wo ti rí ọmọ mínú ya tèmi náwó ẹ We ayé rẹ àárẹ wọn Yeah, we are we are washing. yes my people now. well done Now, well done and welcome back to Edo Tafiami Boy YouTube channel. We hope everything is okay with everybody. If not so, make we give thanks to God Almighty. And they, eh, they anybody out there will be saying he or she not do okay. Uh, maybe he or she is sick or whatever. Maybe bag or go touch the person, make the person do okay. Other one and many more. Now we ask for. Amen. So today's presentation, I really we want present today, and uh, not already hear that's more uh, clips, right? That's more except. And then so what happened? See, I really come out and she can't discuss what many people were. So but two people specifically now she disgwagwa well well you know what i mean those two people now one of them na my beatrice okpaika and the other person na mommy love you get me and okay make you start with uh, beatrice okpaika uh, she disgwagwa beatrice okpaika because say she believe say na beatrice okpaika go report her to ivieri What wetin happen <laughs> We say they report, <laughs> report her to ivieri okay make una lis ten so what dey there be say ivieri odion on, live video. You get me? She they broadcast live and uh, I feel they can they watch a video. As I feel they watch a video now, I feel they can see go on live. Why because she they watch a video. So uh a video live video I really the analyzer. why I really the on live video. You get me? So so because so why can't see I really the analyze <laughs> ìbéèrè live video why be say i really see dey live so she come opeka come call Ivieri o come tell am say see wetin dey happen so Ivieri come block uh, Avelele so na that one make Avelele come dey disgwagwa <laughs> Beatrice Opeka I mean no be small disgwagwa she really disgwagwa Beatrice Opeka I mean she call her all sort of uh, disgwagwa names and things like that you know I mean so and then from there onwards now she come still move on to Mommy Love you know? everybody know say okay Mommy Love just new come from Nigeria as she go uh, bury her. Uh, I hope so. I believe so she don't come back. And I mean, I should go bury her, her father, you get me, and then my uh, father so rest in peace. Amen. So So I really, really get a lot to talk about that burial and uh, waiting happen before Avia, uh, before <laughs> mommy love father die and uh, waiting, waiting. I mean, the cause people say the cause mommy love and things like that. And I mean, we go here from Velele, and now I just did it, my people. So my people, waiting just did it. Say make all everybody here to take care and uh, this uh, this Gogo 15 waiting happen. We don't want to make you they present so many of this Gogo and then because they miss some with uh, Christian, with uh, other type of programs, other type of uh, uh traditional. uh, spiritual spiritualism, other type of. Uh, then because they mix them with uh, traditional belief and uh, you know I mean, like a uh, native uh, and traditional religion and it's like we just mix them up and that was just big, eh, because we know if you just uh, I mean we want make this uh, saga of a I mean make it really calm down make it make everybody settle down make everybody just reconcile and things like that but we not really know what thing they happen especially my beautiful Edo sisters them there's the I mean I just pray everything they okay with them. But if they don't they okay, if they just begin still still a discord, what will I mean what will do here at Edo Tafiame, but we'll be left in, with no options than to the broadcaster and down just delay. But yeah, but from the bottom of our heart, that'll not be what you want to the to the present before. But like um I mean now so it just be my people. So right now, now make we just join available as you want Saturday this Gwagwa, Pitichi Sokweka, and uh, Mommy Love. Okay, now do well, then eh? my people. May Baba God continue to bless them within our family. Ma ye mi nan, ma do wele. Ma, bay bay. Ok, bay ka. Nan yi go tel an se, avye lele de do video. Blok avye lele. Go blok me. Me la no worry. Me do di video finish. I'll go use another fonte, pikam. Una no we te avye do na. Wo pikam, anrej di desne of di video. Lega. Yes. Una se di mwichi swede se for social media. na see say na Okpaika be the devil where they shake social media. He did video today, they say, Una no go leave me alone. What did I do? What did I do? Where you know say now you be the witch, now you they cocker them. Now you they impose them. And eh, somebody is doing live video. Or oh, do you offend that person? Have you offended that before? Mwichi mwichi. Mwichi mwichi go to school. Azen. Azen. waya bi weya miomo ena adobo miega vete de yewe bia ye gbo ma biye okpa e ka agbon luwe ne eyi vive luwe bai eyi vive agbon luwe no okpa e ka you are a dead human being ibe ibe sealed ibe side of woman of a lady ko okpa e ka God forbid hmm. God forbid, devil people. Hmm. You see, this word there, eh, good me person dey wise o. Oh. Hmm. Ọ̀pá ìka na witch oh. They tell na season eh, wa mwere rigboto. Wata oti e, what did I do? When we agbona e, eh, avijima, our four, four, four mother, our great, great grandmother, our great grandfather they have already said they talk am ihe taa ihe na we ohu na wara agbon ma bi o ma mi odo agbon o ma bi e won mo o mi no bi o try no no no no bring bring it on down o mi husband and wife wey dey good wey be say home wey dey okay e go like to bring that home down na person like okpaika Person like a biker, Why they so tough? No, you guys will no reason that uh, this woman way they always they can't they preach, they can't they do this. There's nothing he can offer to you guys. Yes, because he did. They want distract una. Una wey their mind where God already created una mind made good. This lady want to distract your mind. He will, eh, a distraction come to you that is uh, God have already created your mind. A devil distraction come to you. My dear, your mind and the devil distraction is the same. Distraction family. Distraction set of people. Yeah. àwa imitserehwe imitserehwe wabege kinu wa suurie oni atawe irekodi irekodi my dear katie azen azen of social media let me tell you something i ask you something irekodi ave rekodi nu wa rekodi na eme levonia wemi imekpe rekɔdi vedere megikpe ɔkpa eka he ita weti me watinya yafe na wa open opune live video ina wa rekɔdi ya webege rekɔdi nubu ekpe nivie nivie ri yo kpege eyafe me misunderstanding iya me keleg iya me mi miame peripege rekɔdi nu wa kpe erekedu nu wa kpe me ma mi reasonable something ire la I e ma mi reasonable talk nire la diawo awi idiot bonfus awi yeye family Yeah, yeah, set of people. Imagine the community. Imagine. Hmm. I am sorry. I am so much sorry for some people. Kola kola, okpa ika zeno. Nyotiye. Hmm, yon wak pe egiyan. O ikpe egiyan no wea. You know I'm the first person that called you. you man. Or te frustrated destiny when I know. Destiny. Destiny of Aviolele, you cannot be, can never be frustrated. A Ashawo cannot frustrate my destiny. I will be the one to frustrate the Ashawo destiny. A prostate. I come I come this Europe, I come meet all of now. They do Ashawo. All till now you guys are still doing prostate. Are you not ashamed? You want even count people. How many people you want can say? Egan ginu wabeje no. Egan ginu waje eh no. Niziegbe ziegbe no ro. Usaloba mm. rere le epuwe. Koza wetu usaloba ma rere epuwe. Sister sister. Ewu no wa mujo ni amu ejo hian. Irreverend sister no mo ebujo. Mo ejo. Abi best side set of family. Back a buedi. Me personally ibuedewo ediri which iwu di recording eh, nọwinyo eriyo eh, family awasawo neriyo biele e recording nowe do pe ọpa ikawe no pe ijo ọpa ika atete igangiyani ń dẹ́yà hìn ní ànìtì wọ́gí àsán wá zẹ̀ ànùtí mẹ́ ní àtìtì rẹ̀ ọmọ gbéra rí agiyan rẹ wà ní tíá díẹ germany tíá díẹ germany hills alo bua lèmi viọwọ ọviọwọ bọrọ ọviọwọ wúrọ wúwe be germany fly to germany idiote family idiote set of people nwichi nwichi fiki fiki set of people i pity una destiny god forbid. I don't know, shall. Hmm. Amate, Gabrielele. Mm. Ishmita. Mm-hmm. Very useless set of people. Watana. Wata. be. ikbe. Ovela wayafe ikbene. Ove wetola wagbe. Owe. Eh, this is. I can never be recorded. Eh, ikianenemi. I no be recorded. Nenenenenemi. Wait, wait to record the wigbe. Na my begging. abege ne betege ase ove aweta ove ala megbe ove ahia nla wegbe egbe benati we egbe benata ma wewe my sister i'm about to enter your destiny no ove ahia nla wegbe just wait sit down cool down the next morning where again we are open a live video. What yeah, my sister, I be sad no go talk an, but I go talk an. I de via fian gie fian. Oveni a vila wagbi e 2021 amede de la se center e three months aji o mese six months ama e weta se center ama se center o ye ken stra 3 months o vi aye la wa gbe o me ken wa e deji mm. na be fiki fiki set of people o dan dan we ti re gan mo minu ya tèmi no we okpai kan wa maiki no wie ni okpai kan wa dimewo wati we totan wata men we dede ah ege na ni anju no get pikin uma bie odeke ki o wa totan no reason egbe yi reason yourself reason your destiny idiot bonfuse aṣáwó na mr na gbàṣáwó ìwọn no pọ awe responsible woman gbèlè na wọn sì ní ẹni responsible husband or ní responsible relationship he doesn't have respons responsible relationship. Mm, a woman, a woman indeed. See the fuck people husband they go is that life. God forbid. God forbid. Miserable set of people. And then he, eh, eh, aṣáwó nọ̀rọ̀ iṣẹ́ nínú wẹ̀ ìvírí yóò yẹn hin ọ́ nìna zùọ́ náà yà pé nínú rẹ̀kọ̀dì yìí. They get in no getting. They get in no get again of yeah of your hand without where if I break my family, if I call insult my family for social media, a camera you are wagon. A camera if I call insult my family for social media, it casana if we move away, if we with. family way, a bog family way. I have with everything I see family was. If we move wa mwe family we ro do gbe yan zaga yan de gbe bere we la wa e family we zuwa yan kulo ereri yan ma gba yan bibua awe ti ju wa we ra gbo we e yi we ka we we lo so ni ni ju we bu sefe maybe we wa we ro so wa wa e yi sa lo bwa so ana be boyfriend wa gbe yan be ke ni Nigeria o we ju na ten we ju na zanu Yeah, have you bonnet? Or oh, have you bonnet yet? If have a very boyfriend or you have a well, it's not bonfools. Now, wow. You know, that your video. You know, I thought they use the other of my phone till they do the the video that time. No, I don't need that phone. ifuna iwana ya na mugwalega eifuni onweke ya individual afụba wee iwefune ikenimena ya mue ọdị difrenti na mue na ewewari eyide igbe eyi kpaa ege na imi avio bonu wee aze nwuchi nwuchi can a lady go come and say na ibidi the witch of social media as then wa zenye wa hin with social media We where idolati anodo ata we record is okay e record wa mana before seriously We ya man left what The miserable workless life He besa people nkwa for waya rodo mkpaika always oh, na me dey call you you know say first first time first time na me fair call you you know say na me dey always call you all <laughs> oh, what they call it ah <laughs> <laughs> they were not ìwà ní mú ẹrẹ́rẹ́ gbótọ́ ní mẹ́wù wọ̀tíkọ́lé ya ẹrẹ́rẹ́ ya gbin ìyẹn ti. Mm. eriri ihe anya wariba na eriri ihe ọgbụ ya gbe cos ewani e, mata ewuwo e devil nọrị social media ewani ma ewuwo a e, destruction nọrị social media people dey say bini bini nwedo a na wa gwawagbọ wenu wa ya taghị wie do a problem nọrị social media nwedo ọtọgbu gwa ọkpa ka ọ wie do wie sanọ wa ya ta mee nọsị social media anyị ege asene no ya fian wo we no fian wo ade ewo ge we you ka de tian we de very grand me na vasa me ba very grand and before ke fian wo Ojo wen bi e ho erin azeno Baika is a witch. Is a living witch. We no need living witch. We need dead witch. Now, me na remove one for living. Me die come off for the earth. Very useless set of people wage nene gange ni aja abe gangazen e gange iyo salubu abe gangazen fly fly gang ijue me fly re ijue ge we e nigeria re ne na webo I ijue ate fly ade webo no gebe ni abuno ifun e I ifun e, e, e ye he ibuni ijue ifun e, e ye he ijue keke ye he wa ye ti bere wan ore he mumu den Usi see you let your man your mother fly to this Europe. Ibuni you a fun ye he mumu mumu set of people. Yeni ya shi e winchi winchi. Awa zen. Azen ya hi. Baika. Ije. Azen. Azen. Awa zen bo. kobo. Iya tota ni ya we negmi ya. Ijo awo yo se. Very funny. Oh, oh, oh! or, congratulations. Hey, eh, Emugu idiot. Thank you, thank you for the giveaway we have your destiny in Nigeria. A giveaway we have your destiny to one being give giveaway. Me ma understand why. Why are in Nigeria why biele fi buiran vuiri. Why are gwali go we kwa biele. Inyani wa we giveaway ni re we bona destiny is already be taken. They want to repair their destiny. That is why they are using their destiny to repair their destiny. Use your air, you that is taking giveaway. Where they give you giveaway way. Pray over it before you shook your hand this Pray before you touch it, before you carry that gift away from their hand. No, na no go pray because na free free gift na e better pass eh, the one way they use money to buy. Eh, ya jigo we ya ya ya ya ya ya nuahene okpa ikari e egwe eh. one one no waje aso time in Nigeria ahe no kungwe eh. so time family ọ̀daràn what did you rí ọmọ mi nù ya tèmi náwó ọ̀daràn nù wáyà fẹ́ because ẹni Nigerian ọ̀daràn. Hello guys, you welcome back. Thanks for watching the video. I hope you did enjoy the video. If you did, please subscribe to my YouTube channel. And while you are at that, don't forget to click on the notification bell so that next time when my video drops, you will be notified. And one more thing I'd like to say is that if there's anything that you guys would like me to change, like an addition or an increase to anything I'm doing with my video production, or in like a reduction or decrease or take away from my video production, don't hesitate to leave your comment or your suggestion, your opinions on the comment section. And believe me, I read every comment and I'll know what changes to be made. Thank you all so much for watching once again. Bye.